إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وما بعد فإن خير كلامه كلام الله وخير الهدي ابي محمد صلى الله عليه وسلم فشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك اسمه الله سبحانه وتعالى àtọ̀rọ̀ ìkẹ́gẹ̀ fún ànẹ́bà Muhammad àmì ọlọ́run ọba kọjọ kí ọba wa kí ànẹ́bà àti gbogbo àwọn ará lè rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tó túnmà tẹ̀lé ọdún jọ́ gbẹ̀dà kìyàmà bákanáà ní èyí tí a nígbà àkókò ara wa àtẹ̀síwájú níbi tí a bá tafsir suratul Kahf dé ní àná pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́run ọba níwọ̀n bá àkókò péréte tí a ní lágbára ọlọ́run ọba ó ní àwọn ìtàn mẹ́rin kan gbáǹkọ́gbì ìtàn ni tí ó dẹ̀ kún fẹ́fẹ́ fún ẹ̀kọ́ àti òye tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó sọ sínú suratul Kahf àti kọ́kọ́ sọ alákọ̀ọ́kọ́ bẹ́ òun náà yìí tán àwọn àṣábìta ní Ramadan tí ó kọjá àìtàn ìkejì òun náà ni àwọn arákùnrin méjì ọ̀kan jẹ́ kèfèrí ọ̀kan lè jẹ́ olùgbàgbọ́ Allah subhanahu wa ta'ala ó mú ìtàwọn méjì wá láti wá kọ́ wa láwọn ẹ̀kọ́ kan bẹ́ yẹ ni a ti wà lẹ́gbẹ̀ẹ́ láti bí jọ mélòó kan sẹ́yìn àmọ́ insha Allah ta'ala a yọrí ìfẹ̀yẹ ní ìwọ̀nba àkókò tí a ní àmọ́ síwájú kí a tó lọ láti síwájú ká tó continue ká tó máa bá ibi kí a wà lọ a fẹ́ mú ìtẹ̀yẹn wá briefly láti mú wa láti bẹ̀rẹ̀ kátó lè jọyìn rẹ̀ káwà tí a wà pẹ̀lú wa lè ní sáà bá wa lọ ká lè bá a mọ́ ìpìlẹ̀ ìtẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ nínú ìtàn Allah subhanahu wa ta'ala ó sọ fún Muhammad sallallahu alaihi wasallam

Allah subhanahu wa ta'ala ó ní kí ọlọ́mọba kọ máa fún àwọn kòfàárù Mẹ́kà kó wọ́n máa fún kánibù fún lápòjú èèyàn méjì torí kí ni àwọn èyí ní pé káànẹ́bí ò lé àwọn ọ̀lẹ àwọn aláìní tí ń gbọ́dá wà níbi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kó lè kó káwọn olè àwọn olówó làwọn káwọn olè wà pẹ̀lú ànẹ́bí torí Allah subhanahu wa ta'ala ó wá gbé ọ̀rọ̀ yẹn kú fún wọn pé a wá sí nafsaka ma'al ladina yad'una rabbahum bil ghadati wal ashi yuriduna wajha wípé ìrí ànẹ́bì má ṣe gúnrí fò lọ́dọ̀ àwọn mẹ̀kúnnù tí wọ́n sin ọlọ́wọ́n ọba tí wọ́n ń ṣe ìrántí ọlọ́wọ́n ọba yìí má ṣe gúnrí fò lọ́dọ̀ wà pẹ̀lú wọn so ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó padà fàmàn ṣá afẹ́yọ́mìn wàmàn ṣá afẹ́yọ́fọ́ ẹni ó bá wù kó gbà kó wà lìjẹ́nà ẹni ó bá wù kó sórí kunkun kó wọná ọlọ́run wá sọ àti bọ̀ tán ẹni bá wà lórí rọ àti iná tí ó wọ̀ àti orí àti ọjẹ́ ọlọ́run sọ àti bọ̀ tẹ́ ní bá jó dáa àlìjẹ́nà àti tí ó gbádùn abẹ́ọlọ́ọ̀bà Allah lẹ́yìn eléyìí ọlọ́run wá fẹ́ bọ́ àwọn kò fà ó wá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé sáàmà ṣe mú tó mú tó sí rẹ ní owó ayé sáàmà fi sàpọ̀ pé ìwọ olówó ọ̀wánú sẹ́ẹ̀ ìwọ ní ìwọ tó ẹni olówó labá lọ ẹni tí ò ní àwọ̀ bá ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wá fẹ́ kọ́ ọfẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ wá ní ìrẹ́ ànẹ́bì واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين الله سبحانه وتعالى ní fún alákojú èèyàn méjì àwọn méjì yìí ọ̀kan nú wọn ọlọ́ni a ti ọgbà oko farm níláńlá méjì fún ẹ̀hẹ́n ọlọ́ ní oko tá ṣe fún farm tá ṣe fún yìí ẹ́ grape èso tó ń gbajúgbajà tó àwọn èèyàn ní bùkátà sí gbà ẹni ọlọ́run ni a ṣe fún ẹ̀nà bẹ́ẹ̀ ni ọgbà oko yẹn ó jẹ́ igi làbídùn ló tún rọ́kí káàrẹ̀ làbídùn gan oúnjẹ ni èso tó wúlò ni ọlọ́run ni a ṣe ògbélé ìfún náà وحفظناهما بنفس وجعلنا بينهما زرعا الله سبحانه وتعالى ó wá ní a tún wá jẹ́ kí irúgbìn tó jáde yàtọ̀ fún inab èso grape àti ọlọ́run náà tún wá mú àwọn irúgbìn ní ìjáde tó lè jásówó tó lè jásóúnjẹ tó jásárísìkí fún ọ̀kan àwọn méjèèjì yìí náà كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا ọlọ́run ní gbogbo ọgbà oko méjèèjì yìí èso rẹ̀ jáde dáadáa tí gbogbo orúgbìn yẹn gbogbo ẹ jáde tó so mọ́ débi pé ọlọ́run bàbá lásán rán síwájú ẹ̀hẹ́n Allah subhanahu wa ta'ala ń pé wà lámtẹ́lì nínú ìṣẹ́ ìta, kò sí ìtí ọ̀yọ́ mọ̀dá ní gbogbo orúgbìn yẹn. Ọgbà yẹn tó bí ó dẹ̀ so gbogbo ti Ọlọ́run Allah subhanahu wa ta'ala mi Omi wulo نعم كان له ثمر قال لصاحبه وهو يحاول أنا أكثر منك مالا وأعز نفرا آه نزور فتاة لدايا قوكان nítorí pé a fẹ́ yọrí ìtàn ilé ni a dẹ̀ ní time púpọ̀ náà a ti sọ̀rọ̀ tọ́pọ̀ àtàwọn ọ̀rọ̀ táwọn onímọ̀ kó wá àtàwọn àǹfààní lábẹ́ àyà yìí lápapọ̀ òun ní pé Allah subhanahu wa ta'ala ó ní ókò yìí ti dá bó ṣe dá yìí ọlọ́ni atún asomi síbẹ̀ fún wa omi jáde lẹ́pẹ̀tẹ́mẹ̀ ọlọ́ni ẹ́ ọwá di ọ̀rọ̀ fún èso pọ̀ ẹni yìí ti wá dọlọ́rọ̀ torí pé tó ga jù ní táwọn ẹ̀fí sọ̀rọ̀ láyé jọ́nà lọ́rùn tí è dédé olórí ìlú àwọn òfò yìí ni ọ̀rọ̀ yìí ti pọ̀ wàkọ́ ìlàdìsọ̀ ìdì ọwà gbénú owó tó ní ó ti jọ lójú ayé tó tẹ lọ́wọ́ ó Eh? ọ ọwá sọ pé fàkọ́ọ̀lá di yóò hàwírù kejì rẹ̀ fà ń bá ṣe ń ṣe lé lórí kí ó ní ana wa azzu nafara ó ní èmi ah, lówó ju ẹ lọ sábà ń sọ sówó àkówó wà gbólóhùn yẹn gbólóhùn tó tóbi ni wà á zù náà fàrọ̀ tàbá tún sọ ma ká lọ́mọ ká lẹ́bí ká lára ká lówó mo ní ìjẹ́ lọ ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó tóbi ni Allah subhanahu wa wà wá ni ya ayyuhallazina amanu la yaskharu qawmun min qawmin asa an yakunu khayran wala nisa'un min nisa' asa an yakunna khayran min hin ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀yin ìgbàgbọ́ òdodo kí ìjọ kan mọ́mọ̀ sí yànràn mọ́mọ̀ sakọ mọ́mọ̀ sí fàárí kódà bó bá mọ́mọ̀ san ju èkejì rẹ lọ́kọ́jẹ́ mọ̀tọ́lọ́run mọ́ sakọ sí pé kódè mi mọ̀ kùránì jẹ lọ kọmọ wá fi ṣe fàárí kọmọ fi ṣe akọ kódà ọlọ́run ní torí pé ẹni tó ń takọ́ sí ti pé bóyí onímọ̀ jùlọ bóyí olówó jùlọ tó fi ń ṣe fà ní ẹ́ ó ṣe é ṣe fẹ́ni ní ó lóore jù ọlọ́wájú ọlọ́run ọba ta ló lóore wájú ọlọ́run ọba ọlọ́run ní inna akramakum indallah atqakum ẹni tó lóore jù nínú yín òun torí pé ipò tí èyàn máa ń lé tó ga jù oníkọ́lọ́n ṣíyàn ní olùbẹ̀rọ ọlọ́run ọba olùgbàgbò òdodo èyàn ti jẹ́ wà lílé ọlọ́run ọba ni ó ti jẹ́ ẹni ọlọ́run ọba nìyẹn nípò tó dẹ̀ da kéyàn orí mú láyé tójú kéyàn ó di pẹ́sidẹ́ntì lọ tójú kéyàn ó di gọ́ọ̀nà lọ tójú kéyàn ó di mínísítà lọ òun ni kéyàn jẹ́ ẹni ọlọ́run ọba so ẹlòmíwà lè jẹ́ ẹni ọlọ́run ọba kọ́mọ̀ lówó kọ́mọ̀ nípò kọ́mọ̀ ní ìkẹ́kan èyí tí wọ́n wá ní tí wọ́n rò kó bí jù lọ yẹn mọ́ fi sápọ́ sí torí pọ́lọ́hun ló létò òun ló gbé yẹn fún ẹ tó bá sápọ́ àtibọ̀tán akọ́ ń bọ̀ wá àtibọ̀tán akọ ọ̀rọ̀ tó sọ yìí ó ní túnmọ̀ ọlọ́run jẹ́yà lórí ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí ọlọ́run jẹ́yà lórí ẹ̀ ẹ bá mi kánà ọwá tẹ̀síwájú wípé wàdákọ̀lá jannata ó wọnú ọgbókọ̀ ẹ̀ ó mú ẹni tí sakọ́ sí wípé ana astar minka malan èmi olóòjò ọlọ mo nífòjò ọlọ mo lẹ́bíjò ẹlọ ó tún mú lọ́wọ́ ọwá wọnú àwọn tó ní ọlọ́run ní tó ṣe ó ti sàbòsí ààrẹ àbòsí tó tún wá ṣe kọ ní ṣe séyàn tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ kan máa ń wọ́yàn lọ síbi ní ni àbòsí tó wá ṣe mi ò lérò pé oko tó ń ní ìbò ṣe pọ̀ tó ìbò ṣe ọlọ́run àparẹ́ ó ní oko yìí òun ò lérò pé yóò parẹ́ láíláí oko ohun fáàmù tó ń ní yóò mọ̀ lọ gbére ni bó ṣe dà yìí a ìparun òlìbá a gbọ́dọ̀ sákọ́ o gbọ́dọ̀ ṣe kọ́ńkínà o tún gbọ́dọ̀ dé tí ọlọ́run ọba bá ṣe fún ọmọjọjọ lójú débi kó ṣe fàárí àbúrò pé kò ní tán kí lọ́lọ́run sọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram Allah subhanahu so ẹni àwátà bẹ̀ẹ̀bẹ̀ tá tán tí ìkẹta wá ní òní tán torí náà ń kọ́ ọmọ ìyá mi nínú Islam mọ́jọ rẹ̀ lójú pẹ̀lú tọ́lọ́mbà ṣe fún ọ mẹ́mẹ́ takọ sáwọn èèyàn Allah subhanahu wa ó wá sọ a orú ẹni yíwọ ọmọ ọgbọ́kú rẹ̀ lẹ́ni tó fún ẹ̀mí ara rẹ̀ ó wá sọ pé àwọn yìí lè parí láíláí o lẹ́yìn ìgbà tó tún dáràn yìí tó tún dáràn kí ló tún sọ ó ní owó lérò pálìkì àmà góde ẹ̀dìkò ti dáràn ṣe rí èyàn gbọ́dọ̀ ṣe ìníjì a gbọ́dọ̀ dáun níbi alámọ̀rí gbàgbọ́ a gbọ́dọ̀ ṣe ìníjì níbi tí ọlọ́run bá bá ti sọ pé ẹgbà ní gọ́mìnà èyàn gbọ́dọ̀ ṣe ìníjì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà ń èyàn gbọ́dọ̀ sí èméjì lẹ̀ àwọn ẹ̀ka míì tọ́lọ̀ ń sọ́ntà níbi sọ àgbọ́dọ̀ doubt ẹni tó bá sí èméjì ìgbàgbọ́ rẹ̀ ti bàjẹ́ èyàn gbọ́dọ̀ sí èméjì síbi ọ̀rọ̀ gbàgbọ́ olóhùn ò lérò pé alìkìyàmọ̀ wà ó ẹni tó bá lérò pé alìkìyàmọ̀ ò ní dé sẹ́mẹ̀ pé kò bìlífù nínú wípé nìkan wọ̀ ọ́nà máa kò bìlífù pé ẹnìkan mọ̀ wà dìjẹ́nà máa so ẹni bá wù ní sàbòsí lọ kò sẹ́ni tó ẹni ó bá wù ẹ́ ó lè dáràn kò sẹ́ni tó bí kò sí tọ́lọ́wọ́ ti jẹ̀sán lọ́wọ́ ẹni ó ṣe bí tẹ́lòmíì sẹ́nà pé inú tí ma ń káyàn lọ́wọ́ kó tí jẹ́ ọ̀sàbúrú ni pé tó bá rán sí iná bí á ah, iná ma ń bẹ yóò máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò nífẹ́ wọná tó bá rán sí kí àjíjẹ́ náà ń bẹ táà ní sọ pé tí yẹn bá wọ àjíjẹ́ náà ìgbádùn tí ọmọ jẹ́ ń bẹ mọ́lá àìnọ̀rọ̀ àti ìtójúkọ̀ òrírí wàlà àìnùrọ̀ àti wàlà òdùnù sẹ́mi àti títí kan gbọ́rí wàlà yàtọ̀rọ̀ àlà kọ́lẹ̀ báṣàrfàt tí ó kọjánù látàyè dákan rínú gbádùn atọ́kùnrin atóbìnrin atọmọdé àtàgbà tó bá ti lè wà máa jẹ́nà ìgbádùn tí ọmọ jẹ̀yẹn ìgbádùn tí ó abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ máa ń ṣe àjẹ́nàléwẹ̀ nìkọ̀kan wa kọ́lọ̀ máa fi wá sínú náà ṣẹwà rí ìyà tí ọ lẹ́gbẹ́ náà lẹ́nu náà o kọ́lọ̀ mọ́ jà wọ́ ni tí a rọ́wọ́ láwọn iṣẹ́ kan tí kò yẹ̀wọ̀ náà tí jẹ́nà nínú tẹ́ tí ó máa láti lè máa ṣe Allah subhanahu wa ta'ala ó wá ń sọ̀rọ̀ arákùnrin yìí lọ pé ó ní ọrákùnrin yìí takò alìkìyàmù pálìkìyàmù ní wáyé lẹ́yìn ìgbà náà ń kọ́ ó tún wá fakọ sí sẹ́fẹ́kọ́ sakọ sáwọn èèyàn ó tún sakọ sọ́lọ́ náà sí lọ́sọ ó ní tóun bá tiẹ̀ tó bá jọ pálìkìyàmù táwọn ènìyàn ní wáyé yìí bá wáyé tóun bá dálìkìyàmù yẹn èyí tó wọ́n bá ń tẹ́ yóò tún lóore tó ayé yìí lọ owó tún máa jẹ gbádùn ni gbogbo kèfèrí tí ń ṣe yẹn olóhun tún máa jẹ gbádùn tó bá tún wà ń bẹ̀ ni so bó ṣe lówó láyé lòun tún lówó láti àmà so ó tún fakọ sí pé tí ó káí ó ṣe nígbàgbọ́ ni àbátọ tó torí gbàgbọ́ tó ní ni kò nígbàgbọ́ ẹ́ ó ṣe kèfèrí ó tún wá ń ṣèyànràn ó tún wá ń sọ pé tóun bá lọ kú gan tó bá jọ kálìkì àmọ́ bá tiẹ̀ wà wàlá ìrùtù ìlà rọ́bí láàjìdánà fọ́ìrọ̀ mìíràn àmù kọlàbà ní tó tó lóore jù tó bẹ láì yìí lọ lówó tó lóore jù tó bẹ láì yìí lọ lọ́mọ òun tó bá pàdé níwájú ọlọ́ọ̀ba so ó ti wá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ni ọ̀rọ̀ tó قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم من نطفة ثم سواك رجلا نعم ìkejì rẹ̀ ní tẹ́wádìí tí yẹn bá ń dáràn tó bá rí kejì rẹ̀ tí bá ń dáràn tí bá ń sọ̀sọ̀kúsọ ẹ́ sẹ́mẹ̀ pé ó ti sọ̀sọ̀kúsọ àkọ́kọ́ ọ̀rọ̀ tó ti sọ òun ni kí ni o ta ní ọ̀rọ̀ mi létí ọ̀rọ̀ tọ́kọ́ sọ tó ti sọ ọ̀rọ̀ wo ló sọ tó ti ṣe mistake adéfilá ó ní èyí tọ́kọ́ sọkọ́ yẹn náà ó ní olóhun lóore ju èkejì ń lọ asan barakalọ́fik òun wá pẹ̀lú wa tẹ bá ti wà ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ máa sọ tí wọ́n bá sọ ó ní mo ní oore jù ẹ lọ ana aktharu minka malan wa azzu nafara ó ní ìní lóore jù ẹ lọ mo lówó jù ẹ lọ mo tún lẹ́dí jù ẹ lọ mo lọ́mọ jù ẹ lọ so ọ̀rọ̀ tọ́kọ́ sọ nìyẹn tọ́kọ́ sì sọ tàbí ọ̀tọ̀ rámi lékè kejì tó sì sọ ní tó ti ṣe mistake ọ̀rọ̀ tọ́ sọ lẹ́yìn wípé mo lóore jù ẹ lọ na'am Bilal Nafi Hadith kí lọ́rọ̀ tí arákùnrin yìí sọ tó ti ṣe mistake jùkú dáadáa náà àti kọ́kọ́ gbọ́ alákọ̀ọ́kọ́ ó ní ọ sọ pé èmi ní oore jù ẹ lọ mo lówó jù ẹ lọ mo tó lẹ́bí jù ẹ lọ ó tó á sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ kí ni naam ẹni ọba ti sùn ẹ máa jí òun náà máa bèèrè question lọ́wọ́ rẹ̀ ibni jayidan sẹ́yìn náà tàní ọ̀nà lọ́wọ́ Hassan Halima ó ní ní ìgbọ́ Naam Eh. olóhun no tàlọ́rántí naam Abdullah ó ní olówòrò pé alìkìyàmọ́ wà olówò lérò pálìkìyàmọ́ wà yes kò sí nẹ́mọ́ kò sáré jẹ́nàmọ́ lọ́dọ̀ tí ẹ̀ ó ń dáọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala dẹ̀ sọ fún àìké innamal mu'minun alladhina amanu billahi thumma lam yartabu ọlọ́ni àwọn olùgbàgbọ́ òdodo làwọn tó bá nígbàgbọ́ sọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n wá dá òtù má náà ta ni ó sọ ìran ẹbọ tó ṣe níbi báyìí fún mi ó ṣe Ahmed náà ní شرك الأكبر إيه شرك الأكبر نعم بس شرك الأكبر له أقسام ما قسم هذا نعم أبلاظين شارك شرك شرك النعمة لا هذا شرك النعمة طيب نعم معاذ al-i'rad la ṣírfù ṣak ó doubt ó ṣeyè méjì nítorí ẹkú ní ìgbàgbọ́ ìmánú jazimun òun ni ẹ gbọdọ̀ ní sí al-qiyama wípé al wà ó ìyẹn lè yẹ gbọdọ̀ ní so òun wá doubt níbi tí ó ti yẹ kí ó gbàgbọ́ tí ó yẹ kó ṣeyè méjì mẹ́ òun ni ẹjẹ́ ká dè torí pé nígbà tọ́lọ̀ máa ń sọ̀yà tí ó fi jẹ́ àti tó sọ̀yà tó fi jẹ́ àwọn ọ̀tá orúkí ló ṣe náà agbọ́dọ̀ mọ̀ kí ó ṣe olóde kí a máa bèèrè ní ọwọ́ wa náà ó wá sọ ọ̀rọ̀ kan níparí tó fi kẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀ kéèkéjì ló tó máa fún létí náà Usman kí lọ́rọ̀ ọ̀tọ̀ sọ kẹ́yìn náà ọ̀rọ̀ olóòsọ kẹ́yìn Abdullahi lórí na'am ọ̀rọ̀ olóòsọ kẹ́yìn na'am tanni kò sẹ́nì gẹ́gẹ́ tó mọ́ tó sọ kẹ́yìn atàlìkìlá tọ́yì ẹ̀hẹ́ jazakallah khairan ahsan ó ní bóhun ṣe tún lówó láyé yìí ah òun tún lówó lọ́dọ̀ ọlọ́ bó ṣe dá fún láyé yìí yóò tún dá fún tó bá dá kìyàmà ìyẹn ni pé ó sakọ ó tún fi ṣèyànrà wípé ẹni ò lówó láyé ò lè ní lọ́run bóòdé tó lówó láyé yìí òun tún ní tó bá di ìjọ ọgbìn alkiyama ẹ jẹ́ ká máa dé o náà èkejì rẹ̀ ní ó wá fún létí tẹ́rí tàbá ti rẹni tí sọ̀sọ̀kúsọ tàbá ti rẹni tí ò dó ìrànlọ́wọ́ tá ń ṣe fún àní sílẹ̀ torí pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó sọ pé ìrùgbàgbò òdodo ẹ̀mí ọwọ́ yín ọdọwọ́ yín ẹgbójú tó ra yín la yadurrukum man dalla idha tadaytum kò lè ní nílá ẹni tó sọnù nígbàtẹ́yìn bá ti sàmọ̀ ní tẹ́ bá ti kèé sákèé sí ẹni ọ̀sọnù kò lè kó bá yín kò lè kó nìra kankan bá yín ìtọ́lọ́ọ̀bà láàtọ̀ àwọn àtàálá tó sọ fún wa nìyẹn náà èkéjì rẹ̀ wá sí ilẹ̀ olùgbàgbọ́ òdodo dáadáa nù bó ṣe kí wọnú orí òun lọkùnrin bọ̀ wáyìí ah, rẹ̀ ń sọ fún pé òun náà wọ́n ń bá fàá àkàbáríkà bí lẹ́bí kọlápọ̀ká mi tọrọ máa dé o ìbéèrè ń bọ̀ lórí ẹ̀ ó ní ṣe ọfẹ́ ọjà kèkè rí sẹ́ni tó dẹ ẹni níbo ló ti dá ثم إني تربى من ثم تربى Allah subhanahu wa ta'ala ó ní ọkùnrin yẹn jáyà lóhùn torí náà ń kọ́ àìsẹ́ ní báńsàtì sí ilẹ̀ kọmọ̀sẹ́sọ tó bá jágbàlagbà á pè sáàkìsì ara bá pẹ̀lú ẹ̀kọ́ lóhùn nìkan ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mọ́málà yíwá àkàwíwá pẹ̀lú ọ̀rọ̀ tí ò ní máa jẹ́ ìtàbùkù fún so yóò gbọ́ tó bá jẹ́ bẹ̀rẹ̀ náà tó fi rẹ̀sẹ́ẹ̀tì sí tó bá jùlọ tó pè pẹ̀lú ẹ̀kọ́ àtìgbà tó bá yàwọ́ tán yẹnyẹn torí pé ah, á ìyàwó rẹ̀ yìí ẹ̀kọ́ náà jẹ́ lókùn fi bá lò náà so léyìí tó wà fún sáìtì ẹ̀ tó dẹ̀ ní kọjá lọ lọ́wọ́ ibẹ̀ ẹgbọ́ là ń lọ lẹ́nì ìkíje wá ń sọ fún pé á ó dẹ̀ já kèfè rí tó ó já kèfè rí sí ẹni tó jẹ látara yìfẹ̀ bóò lọ́lọ́run ṣe dá látara yìfẹ̀ sẹ́mẹ̀ ń pé àwa nísìn àtàrà bí tọ́lọ́run ti dá wa ní pé látara ìyá àti bàbá àbí ekéjìdẹ̀ ni wọ́n sọ fún pé ó yá tètè rí sí ẹni tó jẹ́ mìntúrọ́ ọ̀bìn nítorí fàá sí ń bẹ̀yẹn ni bàbá ńlá wa Adam láti bọ̀ lọ́lọ́n ti dá àtàrà yẹ̀pẹ̀ wọ́n ni súnmọ̀ mi nótìfàtì ó wá dáwọ̀ látara àtọ̀ fáàmù súnmọ́ sa wá kàrọ̀ jùlọ ọ wá dá ọjà odúrí náà ó bọ́rọ̀ lọ kí ló tún sọ ó ní ọlọ́wọ́ bá ní ni Allah èmi ò ní fi ẹni kẹ́kẹ́ kẹ́gbẹ́ Allah ọba tó dá mi ìyẹn ni a kà lánàá fún ara wa wípé olùgbàgbọ́ òdodo kò lẹ́tọ̀ọ́ ká fi ẹni tí bá ń dáràn lẹ̀ fọ́pípì ká fi lẹ̀ ká má tàtàkù fún tó ń sọ yẹn ká má sọ ni lára lérí ẹ̀ ká má ṣèkìlọ̀ fún tàbá ń sọ lára kí láwà ṣe àmàràn kan kó ẹnìyàn ó dúbá sórí ẹni tó bá fẹ́ kọ̀rẹ́ ọmọ ìyá mi nínú Islam òun ni pé wà á kọ̀rẹ́ tẹ̀ kó lè túbá kóhun náà lè jẹ ní rẹ̀ kó lè jẹ ní ọmọ àlìjẹ́ náà ó rí kọ̀rẹ́ tẹ̀ tẹ̀ lè jà ọfẹ́ pọ̀ kọ̀rẹ́kì ẹ̀ ṣàtúnṣe ẹ̀ fún olè bàjẹ́ ní rẹ̀ ni na bákan náà wà ṣàtúnṣe rẹ̀ kó nìyàn lè bá padà síbi òdodo láti di àìdá tó wà yẹn bákan náà ó tún mọ wá kọ̀rẹ́kì èèyàn nítorí pé kí wọ́n lè bá ní ẹ̀san wájú ọlọ́wọ́n ọba nínú ẹ̀kọ́ tá a wá mú dìbà yìí sí àgbọ̀dọ̀ mọ́kànmọ́ sí ká tó kọjá lórí ẹ̀ òun ni pé tẹ́rí àwọn tí ń sakọ láyé táwọn yẹn bá ń sakọ pé òun lówó òun lọ òun ní gbájú ẹ lọ bàbá òun olówó jù lọ olówó jù abẹ́ lọ àbí kankan ẹbí òun dá ó tà ń sákọ pẹ̀lú gbogbo oore tí ń bẹ lọ́wọ́ ẹ̀ sórí ìwọ máa dùnnú pẹ̀lú kọ́lọ̀ sí ọdún mùsùlùmí máa dùnnú pẹ̀lú kò sin ọlọ́run ọba máa dùnnú pẹ̀lú kò ní ìgbàgbọ́ eléyìí ni mùsùlùmí máa ń já ẹ̀nà rẹ̀ padà sí ṣẹwárí ọkùnrin yóò tún wá dúró lórí pé ọkọ̀ lẹ́pọ̀ pé ọlọ́run ọba ni èmi ò ní ṣẹbọ pẹ̀lú ẹ o ìwọ ń pẹ̀lú ọlọ́run ọba rẹ òun fẹ́ lómi ìkẹgbẹ́ ọlọ́run ọba rẹ bí bí ìgbà tó jẹ pé oko rẹ fáàmù ẹ ń gbèrú nítorí agbára rẹ kìí sọ ọlọ́wọ̀n ọba ló ń ṣe ó ń sọ̀rọ̀ ẹ́ lórí ọ̀rọ̀ gbàgbọ́ tí ó yẹ kó ṣe èméjì ó ń ṣe èméjì lórí ẹ̀ ó lè ní omi ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá ní ó túnbẹ̀ sí kọ́ sọ pé bọ́ ló ṣe yẹn ó dẹ̀ ti kàlàyé pé àkàfàrí tàbí lẹ́dí kọlápọ̀kà ó ṣẹbọ pẹ̀lú ọba tó dẹ ó ṣe kúfùrù nẹ́ẹ̀mà níbi kí ní o níbi tí tí ń sàlàyé tí pé à òun lérò tí ó kò yíò mọ́ lọ́wà parí báyìí ó tó ṣe kúfúrú kí ní o ṣák ṣe kò ṣák ẹbọyè méjì ó tó ṣe ń bẹ́ nítorí pé òun lérò pé alìkìá ẹni wá ń bá sọ̀rọ̀ lọ pé wà láúlà ìdá kọ́ta jẹ́nà dáka kó ta máa ṣe aláwọ̀dá kúwàtà ìlà dìlà Thank you. tó bá yọkún gbà tó wọnú ọba okú rẹ̀ yìí ọba sọ pé máa ṣàlá ọlápùwátà ilẹ̀ bá sọ bẹ́ẹ̀ yìí a kò bá já kọjọ pé tó ń sẹ sọ nìyẹn nígbà tó rí pé á ah, fáwọn jọ lójú gbogbo tí já kó sọ pé máa ṣàlá ọlápùwátà ilẹ̀ kódà fún ní pé wọ́n mọ̀ ilé ní ìgbọ́mọ̀ tí ẹ kò yẹ kú sọ wípé a na asrar minka máa dáhùn wà á zùdò náà bàrọ̀ kò yẹ kọ́ sọ bẹ́ẹ̀ nítorí ẹ̀kọ́ sọ ní pé ma sha Allah la quwwata illa billah bàbá wa Ibn Kathir rahimahullah wọ́n ni tó bá rí nǹkan tó jẹ́ lójú ọpọlọ lọ́rọ̀ ṣe fẹ́ ni ìmọ̀ lọ́rọ̀ ṣe fẹ́ ni owó lọ́rọ̀ ṣe fẹ́ ni ẹbí tọ́dá lọ́rọ̀ ṣe fẹ́ ni dúkìá kan lọ́rọ̀ ṣe fẹ́ ni má sọ pé ma sha Allahu la quwwata illa billah wọ́n lágbọ́ ọ̀rọ̀ ìwá látọ̀dá ń sálà wípé wọ́n ni tí ọmọ wí nìyẹn agbára ẹ́ Hmm? wípé àwọn ẹni ìṣíwájú ọkúkẹ́ ọmọ ṣe nígbàtí ìbá ti ń rí ìkẹ́ tó jẹ́ ìlú wọn nínú ayà ìwọ̀n ti mú ara àwọn onímọ̀ tó sọ pé òdodo ní olójú burúkú ń bẹ tó bá wo nǹkan ìsáhún lè bá nǹkan yẹn àmọ́ tí ọba ń sọ pé máa ń ṣá Allahu la quwwata illa aburú ò ran yẹn ojú rẹ̀ agbára ojú rẹ̀ ò ran nǹkan tọ́lọ̀ ń ṣe fún ní ti dáadáa torí náà kọ́ gbólóhùn yìí ẹ jẹ́ kí àwa máa wí bóyọ owó ilé rẹ ni Masha Allah la quwwata illa billah eléyìí nìkan tí a máa wí tí ọlọ́mbà sórí kan fún wa àwọ̀ òní máa sápọ́ àyínà wo báwa la mọ́ ṣe agbára wa ló débẹ̀ a mọ̀ sínú ìpé ọlọ́run ọba ni yíò ní dájú pé a mọ̀ orí ọlọ́run ọba ẹni yíwá tẹ̀síwájú pé fa'asa rabbi an yu'tiyani khayran فعلى ربي أن يؤتي الخير من جنته ó ní èmi rọ̀kàn wípé ọba mi yóò ṣe tó lóore fún mi in tí ó lóore ju ọgbà oko tó ń jọ wọ́n ẹ̀ mọ́rin ọ̀kan fọ́lọ́wọ́n bó ṣe fún mi ní ń retí ẹ̀ ah ní tó wá ń sáfí ń sakọ tó fi ń búgá tó ń ṣèyànà láwàtà jẹ́ ẹni tí ń sin lọ́wọ́n ọba lé lórí tó ń sọ pé kò sí tó tó o tó ń ṣe rẹ̀ tó ń ti kèfèrí sọ lọ́wọ́n ọba wà yóò rí sílá àléhà òtù bá ní àmìnà sàmà wà yóò sílá àléhà Allah subhanahu wa ta'ala ní pé ẹni yìí sọ pé kódà ọlọ́run lè rán ìyà láti sánmọ̀ kọ́ rán sí gbogbo kó rẹ̀ ní bó tó yìí ẹ̀hẹ́n kí ní wà ṣe tó bá rìn àti bẹ́ẹ̀ ni yóò dìlẹ̀ gbogbo ẹ̀ẹ́nàbù ni ọ̀pẹ ni nígbà tọ́rọ pé yóò nà táwọn èèyàn ń gbà kí nǹkan kan òwú bẹ̀ àti kókó tó wúlò àti tí ò wúlò ló jìlẹ̀ tí gbogbo ọkàn jìlẹ̀ lẹ̀ lásán tí ò ní wúlò mọ́ ẹ̀hẹ́n أو يصبح ماؤها نعم أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا ó ṣàlàyé pé omi ibẹ̀ gan lè gbẹ tọ́jọ́ pé ó wà jẹni tọ́jọ́ pé o ní lè kọlẹ̀ ń bẹ̀ máa dákò ń bẹ̀ máa tí ò jẹ ní wúlò máa ó ní nǹkan yìí lè ṣẹlẹ̀ nínú àwọn nǹkan bẹ́ẹ̀ pé ibẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn tó bá ń sakọ ni tó rẹni tí bá ń ṣe fáàrí nǹkan tí ṣe fáàrí lélẹ́rí ọlọ́mọ ń jẹ́ yà lé lórí ẹ̀ torí náà ò ní máa sakọ ṣẹlẹ̀ ní kéfè rí inú fáyà fún ẹ látọ̀dọ̀ ọlọ́run bá ní ẹni bá gba ọlọ́run bá gbọ́ ìlú tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ ìlú náà máa ń gbádùn ọlọ́run sọ bẹ́ẹ̀ àwa náà rí bẹ́ẹ̀ láyé Saudi Arabia ẹni bá wà ń bẹ̀ jọ kò ní fẹ́ jáde kó mẹ́ ìgbádùn súnmúlẹ̀ fún wọn ni kò sí tọ́lọ̀ ń fi ṣébẹ̀ fún wọn ìgbàgbọ́ tí wọ́n ní ni nígbà tí wọn ò nígbàgbọ́ ìyà kan ti jẹ wọn bàbá bàbá sọ̀rọ̀ ẹmọ ọ̀lọ́ ọ̀gá wọn ní Saudi Arabia yìí Ọlọ́run fi òsì dá àwọn bàbá wọn wò débi tí àwọn bàbá wọn máa ń lọ sí eré àkìtàn lọ jẹ àwọn bàbá bàbá wọn ni wọ́n máa ń lọ wá egun tí wọ́n àmọ́jọ́ tọ́lọ́run ti kẹ́ wọn pẹ̀lú tawhid nígbàtí eh, al-mujaddid al-allama muhammad ibn abdul wahhab rahimahullahu ta'ala nígbàtí ti gbé dáwà dédẹ̀ tí wọ́n gba dáwà ń gbọ́ ọlọ́dẹ̀ ìṣẹ́dẹ̀ fún wọn dídẹ̀ ń sóre fún wọn níbi tí wọ́n níranka àti ibi tí wọ́n níranka abẹ́lọ́bà lásán àtàlá ìlú nàìjíríà náà ìgbàgbọ́ tí ó yẹ kòrò mọ́sà ti kẹwa o ìgbádùn àtọ́lá tọ́lọ́mọ́ ẹni yìí ran kan bí á ó dẹ̀ ṣe fi kí ní ọwá ilẹ̀ o pẹ̀lú àwọn ọ̀nà tó dáì àyà náà wá ṣẹlẹ̀ fún ààyẹ náà láti kẹ́kọ̀ọ́ pé ṣẹ́rí ẹ̀mí tó bá tóbi ìran kan oore látọ̀dọ̀ lọ́ọ̀bá làwó ti máa ran kan oore ìran kan rẹ̀ O ní fi sí ọ̀dọ̀ àwọn èèyàn yẹ́ ní fi ń bẹ nínú àwọn àǹfààní táwọn onímọ̀ muhammed ẹ̀hẹ́ al-nufusul kabira ẹ̀mí gidi iyì rẹ̀ ọlá rẹ̀ àtọ́dọ́bá tó dáa lòun ó ti máa ran kan rẹ̀ òun ní ó ti máa wá náàm kò ní gbé ran kan rẹ̀ jẹ́ à òun ran kan orí wá gbé sọ́dọ̀ àwọn èèyàn ẹlòmíì owó tó fẹ́ ní ẹnìkan ló gbà kó lè sọ̀run lólówó ẹlòmíì bóyá ọkọ̀ ló gbẹ́mi tẹ́ni bóyá ọ̀gá kan ló gbẹ́mi tẹ́ni bóyá ẹ̀gbọ́n kan ló gbẹ́mi tẹ́ni bóyá ọ̀rẹ́ kan ló gbẹ́mi tẹ́ni bóyá olówó kan ló gbẹ́mi tẹ́ni pé àwọn náà ló kàkà sórí fún òta ẹ̀mí gidi èsì bẹ́ẹ̀ ẹ̀bí gidi làtọ́gbà amẹ́láha ìlà fi bàárí ha ọ̀dọ́ba tó dáa lòun fẹ̀mí sí فها فيصبر يقول له فيصبر كل شيء من ثمار الدنيا في عيون اصحابها بقى وانا لم يجدي بقى كتب لا يذكر الجمعه ما كان عظيما او خطيرا بقى بعد الصلاه بعد اللي هو تو كل جمعه نعم حين يسير المال تبعا للطغيان والكفر. اه يجمي هو من صيد اوكي. níbẹ̀ mọ́ sọ ẹ̀dì kèfèrí náà fàlá àríkà ìsára àrẹ dáríkà ìmáàjì wa ààrí wọ́n hmm. ní kò sí pọ́blẹ̀mù fún oníjọ́ mi tí olówó bá kọjá ayé rẹ̀ tó rí pé ah, ìnira tí ń kí ń kàn síláàmù yìí pọ̀ wọ́n ah, ní èyàn lè ṣe pẹ̀lú olówó ń jọ mi gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú àyà yìí ah, àmọ́ nǹkan tá kọ́kọ́ ṣe ni pé a wá ìmọ̀nà rẹ̀ bárakùnrin ṣe wá mọ́nà rẹ̀ Ah, inú kan tó wá dájú ní pé a wà sàdúwà fún ẹ̀yà ní ṣe kí ni o a ní wá ìṣubú rẹ̀ àmọ́ tó bá ti bí ká àrọ́ náà mọ́ pátá òun láti ṣe lé yìí ẹ̀yẹ́ nítorí kí ni nítorí ká lè bá kí ó lè bá dínà kọ́dẹ̀ lè bá kó lè bá di pé yóò bẹ́gidí àwọn aburú tí ń ṣe náà àti ìran òdodo lọ́wọ́ آه نعم قال ادفع ما شئت تدفع من غبائل الارض àwọn dìfẹ́ǹdì tó bá wù ọ lórí gbogbo àwọn aburú àwọn mùsíbà tí ń gẹ́ nílẹ̀ ẹlòmíì yóò máa wá bóòdó ṣe fẹ́ sọ̀rọ̀ dùn òdodo àwọn ìrújú bóòdó ṣe fẹ́ fi aṣọ gidigbo láwọn ìfẹ́gbá ah, òdodo ni wọ́n ní máa dìfẹ́ǹdì tó bá wù ọ nínú àwọn kíni nínú àwọn tó jáburú náà ولكن اعلم أن سخط الله تعالى إلى أهل القوم لم يزل بهم حتى يهلكهم. آه والله ما ìbínú ọlọ́run tó bá sọ̀kalẹ̀ báwọn ìjọ kan ah èfi wọ́n lẹ̀ àyà àti kó pa wọn náà láàrọ̀ ìjẹ́ ìlànà ìwọ̀n ẹ̀dá àti àyẹ̀fọ̀rọ̀ kò sẹ́ni ó lè dá àṣẹ ọlọ́run padà o kò dẹ̀ sẹ́ni tó lè sẹ́mọ̀ wípé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ ìtí arákùnrin sọ tí wọ́n bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé nígbà àǹfààní wo ló ṣe níbi kìíní kí la kọ́kọ́ mú aláǹfààní náà wípé tí yẹn bá ń sàbúrú kí la láti fẹ́ nìyẹn alẹ́ndí ọ̀nà wa létí gómọ̀ tí yẹn bá ń sàbúrú kí láti fẹ́ Habib Ọlátẹ́yìnlé tí ẹ bá ń sàbúrú ádáfẹ́ fún ìdìlì jẹ́ jìrẹ́n náà kí láti Ibrahim a máa ràn lọ́wọ́ tí ń sàbúrú kó láti ràn aláburú lọ́wọ́ a máa ràn lọ́wọ́ ájẹ́kóyé tí ń kẹ́ ṣe yí ọ̀dà náà àsán kí ló dé tá ẹni tí sàbúrú kọbílì kó lè bá kó lè bá kó lè bá túbá kó níbi ìbàjẹ́ tí ń ṣe kóòrùn lè bá di èèyàn dáadáa náà kí lẹ́ni yìí sọ kí ló sọ pé kejì rẹ̀ kó ń ṣe tàlẹ́jọ́ sọ fún wa kí ni ká àkọ́kọ́ sọ fún pé ó ń ṣe tí ó ó ní kò sí Usman olóńṣẹ́bọ́ sí Allah Mumtaz Hassan barakallahu fiki sọ́yí lẹ́yìn ìgbà tó wá sọ ogun ilé ìtẹ́ tó wá tó wá sàlàyé ó wá sàlàyé pé òun ràn kan pé ó lè ṣe kọ́lọ̀ òṣòrè fún un àwọn nǹkan tí ó dẹ̀ ń ṣe yìí à ó lè kó bá ọ kí lọ́lọ́ naam náà aláṣàánà tààrà sọ pé ọgbà oko tó wá níyẹn à ń tẹ́ nìyẹn sọ fún ọba tẹ̀lẹ̀ ìyá ọlọ́run bá bá dé ó dé bá gíní ó dé bá gbogbo èso rẹ̀ náà فأصبح يقلب كفيه ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní asbaha yuqallibu kaffayhi ala ma anfaqa àwọn àfá àwọn fún oníbàlága sheik abdulazim kí náà oníbàlága sọ bí ayà yuqallibu kaffayhi ala ma anfaqa na'am na'am kinaya asan kinaya ta'amada kìnáyàtún anìnàdà àdàpé pé kábàámọ̀ ní ká á kí ló wá dé báyìí sheikh wa abdurrahman ibn nasir asadi rahimahullahu wọ́n àdàpé tí ọlọ́mú wá ń òun ní pé nígbàtí yẹn tẹ̀rún tó ti sí Allahu Akbar àbẹ̀lọ́ ọ̀kọ́lọ́mọ́ fi yà jẹ wá ọwá ń kó jáde ní wá nínú sí oko yìí tẹ́rẹ̀ tó tó kó bá fẹ́ jíwà alábá fẹ́ ṣẹlẹ̀ sóko táwọn kòkòrò bá ń jẹ kíní àwọn èèyàn mọ̀ jú pé tó bá lọ ra àwọn kẹ́míkà báyìí yọ pa tó bá tó lọ ṣe kíní báyìí ìjọba yóò ṣe wọ́n ní wọ́n ná owó yẹn ní wọ́n ná owó yẹn ní wọ́n ná owó yẹn débi pé gbogbo àwọn owó yìí tán oko tí wọ́n ná sínú ọ̀wá yọ tí wọ́n ti hmm, hmm, hmm, wà ó hìtọ̀ bí sámàrì bí bá asbà alùkọ́ nìbò kàfẹ́ yà lámà àǹfà وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها نعم أريد ọwá jẹni tí kàn yí ọwọ́ padà báyìí ká àá lẹ́ni tí ń kábàámọ̀ pé orúkú wá lòun ṣe yìí àgbákò ní wáyà kọ́ wíyàtọ̀ ní àlà yìí gbẹ tán gbogbo igi tó gbé dúó ó gbẹ gbogbo èso inú rẹ̀ ó àti bọ̀tán dé wọ́n ní àà ah, ó mọ̀ sí fóun kúhùn ó dẹ̀ ti jẹ́ ni tó jọ pé kò ṣẹbọ sọ́lọ́run ṣẹ́mẹ́ pé kí ló ṣe sábà di àgbákò tó ṣe yìí àṣírkù billah nínú nǹkan tẹ́bọ máa ń fà fún yẹn ni pé yóò fàyà ọlọ́run bá fún yẹn yóò fa ìyọ́ bẹ́ẹ̀ ni tí yẹn bá ń wá ìkẹ́ ọlọ́run tí wá àgbáríkà ọlọ́run ọba níjò ní àṣàlàyé fúnra wa bí tí yẹn bá ń wá orí ọlọ́run ọba ẹ́ nǹkan méjì kan bẹ tí ọlọ́run fi ń fi àgbáríkà rẹ̀ fún yàn ta ló lè rán wa létí nǹkan méjì yẹn naam dáa sọ nípa àlùbáríkà nǹkan méjì kan bẹ naam alìkìmán wà tẹ́tùwà àtàn òun náà ni ìgbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́ọ̀bá tààlẹ́ tó fún mi láyà lórí méjì yẹn áyà lórí alìmánu wà tẹ́kùwà sababun min nuzulil baraka naam ok wàláwò wàláwò wàláwò anna ahlal qura amanu wà tẹ́kùwà àtàn barakallahu fik tó bá ipá wọn aráàlú yẹn bá nígbàgbọ́ tí wọ́n dẹ̀ tún bẹ̀rù ọlọ́wọ́n ọba ni ẹ̀hẹ́n جمل بصوتك جمل قراءته بصوتك ولو أن أهل القرى ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ló ará ní lọ nígbàgbọ́ tí wọ́n dẹ̀ níbẹ̀rù ọlọ́run bá ẹ́n ọlọ́run ní àbá àlùbáríkà fún wa àlùbáríkà fún wa láti sánmà ẹ̀hẹ́ ọlọ́ọ̀bá ní a ṣe àgbàríkà fún láti sánmà a tó fún alágbàríkà láti inú lẹ́lẹ̀ tí wọ́n wà àwọn ganan torí kí ni o torí al-iman wa taqwa àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kò ṣe wá lórí gbàgbọ́ òdodo èrèdé ń bẹ́ bí kí wọ́n gbàgbọ́ òun náà wá mú pé ó padà rí aláì ipẹ́ bọ́ tó ń ṣe òun lọ fáyà fún àárọ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo tí wọ́n bá ti sọ pé kò dáa tẹ́rí ìrẹ̀sì ọlọ́run ìyà tó kún ó ń bẹ́ndì kí ọmọ ṣe ọlọ́run ìyà original ìyà ní bẹ́ndì kí ọmọ dáhùn so tí a bá sọ pé nǹkan ọ̀dá mọ́ ẹjá ó kún bẹ́ẹ̀ tí a bá lọ́rọ̀ kan ọ̀dá mọ́ mọ́ sọ mọ́ tí a bá ní ìgbésẹ̀ kan ọ̀dá mọ́ mọ́ gbé mọ́ tí a bá ní ọlọ́run ní kò dá báyìí ọlọ́run ní ìkẹbá yọ dá tètè máa jìnà sí àníbi ní ìkẹbá yọ dá tètè máa jìnà sí àwọn ìkẹbá yìí náà torí ìdí eléyìí ni pé إنها سنة الله فيما يكفرون النعمة يا إنها سنة الله فيما يكفرون النعمة ìlànà ọlọ́run ọba táwọn tó bá ya tó bá ya tèfè rí sí ìdẹ̀rọ ọlọ́run ọba ẹlọ́rẹ́ ọ̀pọ̀ kan ní níjọ níjọ ní náàm láàrin pé àwọn èèyàn nìkan ní wọ́n ní fọkànbalẹ̀ إذا في رباط الخوف والجوع يحيط بهم ọdún pẹ̀lú pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ pẹ̀lú wọn wọ́n lè jẹni fẹ́ pé àìmọ́ já kèfè ní fídẹ̀rọ ọlọ́ọ̀bà ni ó lè sọ wọ́n jẹni tí ìbẹ̀gbòjó ọlọ́run gbé wọ̀ wọ́n ebi ọlọ́run tó fi pa wọ́n náà pẹ̀lú tí wọ́n ṣe sẹ́yẹn náà wọ́n ní kò sẹ́ni ó ṣe rí búkú ẹni tó bá já

ìmá ìjọra ẹni lójú pẹ̀lú oore tọ́lọ máa ṣe fún ẹni lẹ́lẹ́ lóyá oore lẹ́lẹ́ ni àbí ìkẹ̀kan tọ́lọ máa ṣe fún yàn lórílẹ̀ ayé yìí náà ìgbẹ̀yìn rẹ̀ ò ní dáa ìgbẹ̀yìn rẹ̀ ìkan yẹpẹrẹ ni náà. a ń tó dájú fún alábòsí ní kó èdè tají síwájú kí ọlọ́gbò tó wá bá lójijì kàwà gbọ́dẹ̀ sẹ́rí padà kó tó wá kábàmọ́ wà lámta fún ìdàwó fí àtún yàn zòrò náà wà lámta Allahu Akbar. Allah Subhanahu wa ta'ala ní ìgbà tí Ọlọ́run gbé báyìí tó ná gbogbo tó ní owó tán, ó gbogbo tó ná lé lórí òun náà tó jóná, nìkan yóò dámá. Ọlọ́run wà lámùsàkúnlà owó àtọ́nù ìyàndòrónà, kò sí ìjọ tó wá òrìjọ kan wá ràn lọ́wọ́ wípé àwa kan láti ìlú báyìí ẹ pẹ́sidẹ́ntì báyìí àbáwọn jàmá báyìí kò sẹ́nì kankan tó rí bìnà lọ́wọ́ ẹ́ min dunillah kò sẹ́nì tó rí bí wá ràn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run wa na ni Abdulkadir naam torí Na torí ti ṣe sẹ́yìn ọ̀sọ́ọ̀bọ̀ tí ó ti gbà kí kí kò rẹ́ni ràn lọ́wọ́ nígbàtí nam? naam ah sáàgbé máìkì wá ní tàbíọ̀bà sọ torí pò ti ṣàbò sí assant àmọ́ èsì gbà ò níkẹ́ tí ń bẹ ó ẹjẹ́ kí n tún láyé lóye kí ẹlìbà tó gẹ́ kẹ dáadáa ok ah, àwọn kọfẹ́ ṣàrẹ̀ Abdulrahman southbourne naam ẹ̀hẹ́ ní ìgbọ́ Nam. ọjà torí sí torí bó ṣe lọ́run asan ṣe rí ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn ẹni tí ń fìyà jẹ ẹni yẹn kò sẹ́ni ó lè gbà yẹn lẹ̀sí bá ń fìyà jẹ yẹn tàlẹ́ntí fìyà jẹ lọ́wọ́ ẹ́n Allah ọlọ́ni fìyà jẹ lọ́wọ́ tẹ́rí tọ́lọ́run bá fìyà jẹ yẹn kò sí orú kò tí yẹn lè ní kò sórú olówó tó lè ní kò sórú ẹni tí ò bá lè wó lè jẹ́ kò lè rí ìrànlọ́wọ́ láti bí kankan lọ́lọ́run ti sọ pé kò wá rẹ́ ní kankan rẹ̀ lọ́wọ́ torí pé ẹni tí ń bá wí tayọ pé à ṣe lágbájá ni ọdẹ̀ ṣe kìíní àwọn olùdìdè sí kò sẹ́rẹ̀ olùdìdè sọ́lọ́run Allah subhanahu wa ta'ala gbogbo tó lè sọ ìyà ọlọ́run bá kalẹ̀ lórí wa kọlọ̀bà lásán àtàlá kọmọ̀ jà débẹ̀ o gbogbo ẹni bá débẹ̀ ní wa àbẹ̀ ọlọ́run bá kọjọ járe kọ bá sàmójúkò fún o tọ́ mani sáwò jaba nyakma sẹ́rí ẹni tí ọba lọ fọ́ fà ìyà ọlọ́run ọba o ó ti wọ́ ọ́ sọ pé ọwọ́ ga ó ti dẹni yẹpẹrẹ ó ti dẹni tí ó kò sí bí àwọn èèyàn ti lágbára tó ẹ̀kùn ò lè fi ìrànlọ́wọ́ kankan fún náà kò tẹ̀sí ságbára àkọ́tọ́ rẹ̀ fi wárán sí gba àwa kọmọwọ̀rí tí ìlú kan bá ń bá dùkà já ìlú tí wọ́n bá jà yóò tó lọ wáwọn alágbára tó bá lágbára jù ìlú tí ń bá jà lọ àbí bọ́yẹ́ ń bọ́ jà ní ìsìn ọjọ́ mọ̀bú ìwọ wá lọ pé ọlọ́pàá sẹ́mẹ̀kọ́ mọ̀bú tó bá yóò yóò ta àbí ẹni yìí ó lè agbára ọlọ́pàá ọ̀ka sọmẹ́gbò lè lọ́pọ̀ sọ́jà báyẹn ẹgbẹ́ kò sí abẹ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ bínú sí wa o. na Allah subhanahu wa ta'ala wa sọ kìí kan ibẹ̀ láti bí olóni ọlọ́ ni hunalika al-walayatu lillahi al-haqq. hunalika Allah subhanahu wa ta'ala ó ní a ìsà ìsàrẹ̀ṣẹ́ fún ni ìtọ̀lọ́wọ̀n ọgbọ̀gbọ̀ òdodo nìkan ni kọ́lọ̀wọ̀n káyàdàyàn ṣẹ́rí ríwáyà ní gbé wá pé hùnáàlìkà lìwìláyàtò láhá hùnáàlìkà lìwìláyàtò lìláyì láhá ẹ́ méjèèjì ní ìtumọ̀ rẹ̀ súnmọ́ra wọn ọba òdodo ní wà kọ́ìrọ̀ sàwádà wà kọ́ìrọ̀ na ọkọba tẹ́rí kọ́lọ̀wọ̀n rẹ̀ ni kíyàn jẹ́ ni ọlọwọ ọba eléyìí òun ni nǹkan títí lóore lẹ́sàn láti fi ń fún ni ṣọ́wárí torí ọjọ́ tó ti lọ àgbèrò pé a tó báyìí ọlá pé a fẹ́ yọrí lẹ́mìí òun náà ni a

أما أليس الخير أليس خيرا لك أيها الإنسان أن تتولى ربك في كل حين أليس خيرا لك أيها الإنسان أن تتولى ربك في كل حين أعتقد دور قوة من يعني هو نوع ما kàyàjọ́ lọ́wọ́ bá rẹ̀ súnmọ́ lọ́wọ́ bá kó súnmọ́ ọlọ́run ọba rẹ pẹ̀lú tápọ́à nítọ́lọ̀ ni ọmọ èdè bẹ́ẹ̀ kó máa jìnà sí nítọ́lọ̀ ni kó máa ṣe kó múra sí ẹ̀ẹ́n pàmùkánà kan. Tọ́lẹ́ ẹni tí ọlọ́run bá jẹ́ ọ̀rẹ́ ayò rẹ̀ tí ẹ bá múra a máa sọ àwọn nǹkan yìí lọ́la àwọn nǹkan olólè sọ ní bí wòlí ọlọ́run ẹ́n eh? inshallah ta'ala a máa tàmẹ́lẹ̀ sí òun náà ni ìgbàgbọ́ àti bẹ̀rù ọlọ́run tọ́lọ́mọ fi ń sórí ayé fún ni ni bẹ́ẹ̀ náà lọ́lọ́mọ fi ń sọ ní di ẹni ayò rẹ̀ tó lẹ́ni tí ọlọ́run bá dá ẹ̀sìn fún tó ti lọ́run dáadáa pẹ̀lú gbàgbọ́ àti bẹ̀rù ọlọ́run ìkẹ́ méjì yẹn bí ẹ bá ti ní mọ́ ní ó ti jẹ́ wòlé ọlọ́run bá mọ́ ẹni ọlọ́run bá ti wá lè jẹ́ wòlé ayé rẹ̀ fáàzàbí kọ́ ìrìn àpìbá ti kì dúnìyà yóò jèrè pẹ̀lú pé yóò láti bọ̀ sán dáadáa láyé máa ń bẹ́ẹ̀ ni àti bọ̀tán rẹ̀ náà ló tún ní ní alkiyama náà kò sí ẹni kankan tó lápẹ̀ẹ́ nítorí ọlọ́ọ̀ba فمن سواه تعالى يجيب على العمل بعشرة أمثاله Sẹ́rí gbogbo ẹni bá ti yàtọ̀ fọ́lọ́run nínú àwọn ẹ̀dá èèyàn ni àlìjẹ̀nú ni iṣẹ́ tó bá ṣe bó bá rí dáadáa ni ẹ̀san mẹ́wàá wọn pọ̀ fún wọ́n tó mọ́ wá lọ́pọ̀ rẹ̀ fún títí ó fi débi 700 pẹ̀lú bá nìyàn bá ṣe dáa tí ẹ̀rí ẹ̀rí tẹ́yẹn pé ó tún lè ju 700 lọ lórí tẹ́yọ̀ kan so àwọn ojúkòkòrò táwọn ọmọ wá ń ṣe ní láti rí ọlọ́run ọba wá képe náà ẹni tí ìbéèrè níparí ẹni táwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó túbá àbí ò padà túbá nínú táa gbọ́ yìí kan fojú ogun tó gbọ́ lọ tí ó túbá ò túbá tàlẹ́jọ́ sọ fún mi jọ́kọ̀ dáhùn dé rìn àbíláì ṣìbírí ah afá ló túbá ẹ̀rí ẹ̀dà ó ní bárakallahu fik olóbìnmọ̀ ààrẹ ipò òun sì wá sẹ́bọ̀ sọ́lọ̀ ó túbá so ẹ̀rí sí àti ìfitọ́ rẹ̀ rẹ̀ pé yẹn ó ṣe oore fún torí fún padà blímọ̀ ara rẹ̀ pé

ó ti ṣe tọ́lọ̀ ni ọmọ ṣe nítọ́lọ̀ ni ọmọ jẹ nítọ́lọ̀ ni ọmọ gbọ́ nítọ́lọ̀ ni ọmọ wò wọ́nà túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́nà lè ṣàtúnṣe fún ẹ kó lè gbọ́ lónìkẹ́ torípẹ́ ní bá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó gba ìyàtọ̀ láàrin afáàní kí ni ìyàtọ̀ láàrin kúfú àti ṣírkì ṣẹ́rí kúfù ní pé méjèèjì ló pé sára ọkùnrin yẹn kúfù ní pé kéyìn ó ṣe àìmóore sí ọlọ́run ọba ìpìlẹ̀ rẹ̀ yẹn kúfù lẹ̀ ẹ̀rọ́ kéèyàn gúrí kó mi òdodo kóró òdodo báyìí kọ́dẹ̀ gúrí kó mẹ́ kó fúrò ẹ̀rọ dì ní òwúrẹ̀ làwọn kò lè ṣiṣe wọ́n mọ̀ pé ànẹ́bì ànẹ́bì bèèrè lọ wọn pé ẹ dákun ṣe tí ń bá sọ pé ẹsìn kan bọ̀ wá fẹ́ jáde yìí sí ṣé máa bì nífẹ̀ẹ́ wọ́n láwọn bì nífẹ̀ẹ́ mọ́jì arábìnrin àlékà kẹ́sìbẹ̀n àṣàrọ́mọ lọ́wọ́ rì òkè ọwá ní ẹ máa sin ọlọ́wọ́ bá nìkan ló ṣe mọ́sẹ̀bọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n ní à ah, pé aliasan jamata náà bẹ́ẹ̀ làbúlà bí ṣe pèlè pé kọ́lọ̀wọ̀n bá ó ṣe abúrúfà níbi ọlọ́ndà padà fún tó ní tàbí àbìláhàbí wàtàbà so kí ló fà ní pé kúfùrù ló ṣe yẹn kúfùrù kí ni o a kúfùrù lè ẹ̀rọ òun ni wọ́n ṣe tó tó wọ́n mọ̀ mọ̀ ní ọ̀kọ́kọ́ nìyẹn kúfùrù wá ń bẹ kúfùrù nẹ́ẹ̀mà ń bẹ tó gbọ́ pé wà máa àdúnnà à ń tàbí ìdá ábìyí abàdájá oko mi yóò lè parẹ́ kúfùrù nẹ́ẹ̀mà nìyẹn ẹ́ bẹ́ẹ̀ ni mi ò lérò pé alkiyama ń kọ́ yóò dé kúfùrù ṣákìyẹn ṣírkù ṣáp so àwọn èyí tí wọ́n rí ṣírkù òun náà ni tẹ́sùyàtò ghayrullah billah fi khasa'ifihi aw fi rububiyyatihi wa uluhiyyatihi wa asma'ihi wa sifatihi kí yóò lọ fẹ́lú ní ìkẹjú ọlọ́ọ̀bá bí tó jẹ ká ṣe ní ẹyọ kan orùkó clear ọlọ́wọ̀n bá onímọ̀ ń pààyàn onímọ̀ ń jíyàn ẹja sáwọn òun nìkan láyẹ ká sì jọsìn fún òun nìkan lẹ́yẹ ká sì gbàgbọ́ sọ́dọ̀ rẹ̀ kéèyàn wá lọ gbé kìíní yẹn síbò míì kọlọ gbé fẹ́lò míì àbí kó gbé sára nǹkan míì ó nam question kejì Thank you tí ẹ bá ń kírùn tí ẹ bá bá rùn nírùkú wọ́n ní wọ́n ti ka fátí àṣíwájú náà ní wà tẹ́ wọ́n ní sọ́kùnrin ẹ̀dẹ̀gbọ́ kafátí àkò ní kafátí àmọ́ bó ti bá rùn nírùkú yẹn bọ́bá bá ìmọ́mù ní rùkú tó ń rí bí rùkú kí mọ́mù tó ṣe tẹ̀mí aláàdùnmọ́ ní àmì ìdáwó ọbaraka yẹn wọ́n káńtì ẹ̀ fún ipé ọbaraka yẹn ráka yẹn wọ́n yọ yẹn kó mẹ́ fún ìyẹn ti jẹ́ ráka kan fún tó bá bá ìmọ́mù ní rùkú ẹni tí ọbaraka yẹn ni tí ọba ìmọ́mù lẹ́ni tó ti dìde dúó nígbàtí mọ́mù bá ti kó ní rùkú ìyẹn ti ní ṣe ráka yẹn wọ́n bá gbé máìkì fún kó sọ̀rọ̀ dáhùn ọkùnrin tí ń tijú ó tóbìnrin náà ni ọya sọ̀rọ̀ sọ̀rọ̀ dáhùn ọya ìmọ̀dúnbá sọ́ọ̀sù tí èyàn bá àbúrò tó mẹ́rin sí àkáàbù lórí ìrùn náà kọ̀ọ̀mọ́ ibi tí ó ti sọ tí ẹ bá lábúrò tí ó máa scar èyàn ó kọ bí ó sì máa sàscar so nígbà tó bá ti kírun tán wà tún kọ wà máa sọ báyìí ń gbà báyìí wà máa sọ báyìí ń báyìí wà máa dà náà ẹ́ rabbit ṣe ẹ̀ lè jẹ rabbit àtẹyẹ ewúro kọ́ yẹn èyẹ lè jẹ kò sí nǹkan tó kọ̀ fún agbá àdìjẹ so ẹyẹ àwọn ẹyẹ pín méjì àwọn ẹyẹ bẹ wọ́n máa ń dẹdẹ bí kanakana bí gúnugún so gúnugún ní òkú ẹran lòun ń jẹ so lẹ́yìn bá fún nìsín kàkà kó di wàhálà tẹ́mọ̀kó tó mọ̀ bá kú sínú odò ń bẹ̀rẹ̀ nìsín àwọn èèyàn débẹ̀ àbí òórùn rẹ̀ àtàbù rẹ̀ lè mọ́ wá bá wa níbí báyà bí tẹ́yẹ kẹnẹkẹnẹ bá ń bẹ lára ìwọ́n lọ jẹ́ òkú yẹn débi pé òkú yóò ní lè affect àwọn tí ń bẹ nínú ìlú ìṣẹ́ tó ń wà nìyẹn yorùbá wá ṣe research kan bọ̀tẹ́ bọ́ wọ́n fi yọrí ẹ̀ yorùbá sọ pé ẹni bá jẹkúnnú gún ìkádùn wọ́n fi àwọn bàbá ńlá bàbá wa ìtàn gbé pé àwọn oníwádìí ìjìnlẹ̀ wọ́n ní pé àwọn bàbá ńlá bàbá wa yẹn nǹkan táwọn èèyàn fẹ́ kí wọ́n ṣe tí pé àwọn bàbá ńlá bàbá wa yẹn ọ̀fẹ́ kí wọ́n máa jẹ gúnugún ọ̀fẹ́ kí wọ́n máa pa ni but kí ni ojú ẹ̀sìn tí ẹ̀sìn ti wò gúnugún kò yẹ kéèyàn máa jẹ nítorí pé ń jẹ ẹ̀gbin ń jẹ òkúrù bèntè then ó dẹ̀ tún yí èékánná so ẹyẹ tó bá jẹ ọkọ́ ó ti ní ìkànnà tí fi ń dẹdẹ bí àṣá gúnugún kanakana kò dá kí ọmọ jẹun but èyí tó bá ti yàtọ̀ fún yẹn tó pé ìkànnà tó ní bí àdàbà sọ pé ìkànnà tó ní kò lè pa nǹkan kan àti tí bá pa lókù so ìyẹn lè jẹ orú àwọn ẹyẹ báyìí ẹyẹ tó lè kẹrẹ tí ń jẹjẹ àníjẹ ẹranko tó bá ní ọ̀gàn bí olóńgbò ajá lion àníjẹ tiger àníjẹ wallahu a'lam náà ẹni bá fẹ́ kírun ìmọ́mù ti wà ní orúkú ẹni tí èdè sáfú tí ma fẹ́ lébú tí ma bá ìmọ́mù ní rúkú tí èdè sáfú ibi ló bá wà kó rúkú síbẹ̀ ṣùgbọ́n tó bá ti kọjú sí kíblà kọ́kọ́ kó rí pé òun kára bára báyìí lórí ìdó àwọ̀ wàtà kó rí pé òun dó ṣe bẹ́ẹ̀ mẹ́jọ kójú ọkọ̀ pé ọlọ́run wọ́n tó bá ti dé Allahu Akbar ò níhun o wájé tí mọ́mọ́ bá dìde jẹ́ mọ́mọ́ dìde wá ṣe báyìí lórí ìdú ẹ̀ Allahu Akbar ọwà rúkú Allahu Akbar àmọ́ tó bá dé Allahu Akbar ẹni yóò nírun ọkọ́ta ò ní mistake ní fi gẹ́gbà àwọn onímọ̀ ṣe sọ torí náà kọ́ àníbi sọ pé wàá sí aláwà gbá wàá ń takọ ìmọ̀ á dúró pé ní inú orígun sọ láti lọ́wà wallahu alam Allahu akbar yóò kọ̀ sí lóòdù rán Allahu yóò máa rìn lọ bó ṣe rùkú yẹn mo ti lọ báyìí títí tí máa ti débi tí sáfúwà so kò ní jọ pé ọwá ṣe bẹ́ẹ̀ síbẹ̀ kan ọwá gan síbẹ̀ Allahu Akbar mọ́mọ́ rẹ̀ sàádì rẹ̀ sàárín orí ìrùkú yẹn náà ló ti máa rìn lọ wọ́lá àdá ó ti clear ṣe question bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbìnrin ni kò sí kò sí wàhálà ok so ti clear inshallah ta'ala ti máa pàdé ní ọ̀la ẹ̀dẹ́wà wà lára ẹ̀lọ́ relax so ìfọ́rù wà ní ìrọ̀lẹ́ pẹ̀lú tẹ̀sí